والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته tírì àtúpẹ́ fún ọlọ́wọ́ ọba aláàánú jùlọ àtẹrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa olùsìpẹ́ wa anábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kọmọ bá nábi ní àtàwọn ará lè àtàwọn sọ̀hábà rẹ̀ àbẹ̀lọ́wọ́ ọba àti gbogbo àwa jẹ̀mọ́ lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́sàkùn àná yìí wà kó láyàtà kẹ́àmà síra tí a fi ṣèdánilẹ́kọ̀ọ́ ní ìwọ́rọ̀ ojú òní onáà ni alkawlu mufid ala kitabu tawhid àlàyé tí ó yanjú lórí kíra ìmọ̀lọ́n lọ́kàn tánkùn kitabu tawhid tí a fáwa muhammad bin wahabi ọlọ́kùnbà sàfà lẹ́sàn rẹ̀ باب تيانكالونني باب ما جاء أن بعض آل أمة يعبد أوثان باب تفريه وعيكي ààrin inú àwọn àlùmọ̀ yìí tí wọ́n mọ̀ bóòsà tí wọ́n bá wọn sí ẹbọ ọlọ́kọ̀ọ́lá wà ń bẹ̀ nípa ẹ̀kọ́ sí wọn fáàní kọ́ọ̀lù o àdúwọ̀ kọ́dùfà bí kọ́dùfà tí ní gbésẹ̀ lórí ẹ̀gbọ́n bá bọ̀ wọ́wọ́ bẹ̀rẹ̀ لم أجله في مذانه أي في صحيحين ميورين صحيحين وليحرر كل كل كل بعد ذكر صلاحي لك ويجب عنه أو دي ولي مسلم من يقبوات مسلم سبنا لك بلابي عن ثوبان رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال الإمام المسلم بعد ذلك يقول عن نبي محمد صلى الله عليه وسلم قال سيدنا صوباني قل أن الله زوى للعرض فرأيت مشرقها ومغاربها الله أكبر جل صلى الله عليه وسلم قل إن الله زوى للعرض ألون قلق فمي واتهل فمي موارب فاتح أو أكسب فرأيت مشاركها مريبتان ومسين ومغاربها أسمتهم سوى وإن أمتي أشعر امة سيبلغ ملكها جبار يدي ما زوى لي منها ملك يمين وأوتيت كنزين وضيف من كنز الأحمر والأبيض وقع شفوفه أي تما فاشل تما روم وإني سعود ربي لأمتي أن لا يهلك سنة سنة بعام مدبلة وبامين wọ́n yẹ pé èèyàn èèyàn ibi kọ́pàlẹ̀ ó mà ní lápapọ̀ wọ́n la yusallit alayhim aduwwun min siwa anfusihim lẹ́yìn náà kí ọ̀tá má borí wọn kọ́ pé ọ̀tá ní wọn pé yóò máa fún ìmà èyí sì bí ó bìdá àtàmjọ́ máa lo àwọn nǹkan wọn ní ìlòkulò

وأن لا عفلة عليهم عدو من سوى أنفسهم فيستبيحوا بداعتهم لينا ni o ní bí ọ̀tá dìde wípé ojú máa kọ̀ sí wọn yóò máa gbogbo tó wọn tí wọn tí wọn ti lọ́wọ́ fún wọn yóò máa sọ di nǹkan ẹ̀tọ́ ọ̀dọ̀ ìṣẹ́mà àríhìn mẹ́n bí àkọ́tọ́ rẹ̀ ha kó dàbí wọn gbogbo àwọn tí gbogbo ayé bá kó pọ̀jọ lórí wọn àti àyẹ̀kú ló bá a lè mú yóò lè kó bá a lè pa àwọn ni wọ́n máa para wọn. يسبي بعضهم بعض ثم قرآن رواه برقاني في صحيحه إمام برقاني لبعضه ورواه برقاني في صحيحه وزاد وإنما أخاف على أمتي الأئمة المدلين أما تمهم قال فعل أمامي إناني أوافات هم سعونا ولو بما سعونا ولو بما eléyìí ibi táfi dúró níbi àdífi káfi ṣe ṣẹ́rù rẹ̀ afẹ́sára ìfún wa pé annabi muhammad sallallahu alaihi wasallam ó fi ya pé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọkálẹ̀ kò fún ó tẹ́lẹ̀ fún amsauban imam musulman da jawa amsauban radiyallahu anhu anna rasulullah sallallahu qal illa allah inna allah zawali abdullah kálẹ̀kù fún mi àní ọlọ́run tẹ́ ilẹ̀ fi wá kakọ wá fẹ́ níwọ̀n bá sunwájú ni fara'aytu masharikaha wa magharibaha mo wá rí ibi táwọn òun ti yọ àti ibi táwọn òun ti wọ̀ ìbèrè bèrè kan bẹ̀rẹ̀ orí kọ̀tọ̀ pé ọ̀rọ̀ ayẹ́tù masirika ha ọmọ gàrí kọ̀tọ̀ pé mọ̀rí tó rùn mọ̀rí táwọn òhun kọ̀dọ̀ pé wọ̀rọ̀ àìtù mọ́sílìkì ha ọmọ gàrí bí àmì wárí ibi tó rùn sí yọ àti tó ti kọ̀dọ̀ báyìí ó ní wọ̀rọ̀ àìtù mọ́sílìkì ha mọ̀rúbi tí àwọn ibi tó rùn sí yọ àwọn ibi tí rùn sí yọ ọmọ gà àtàwọn ibi tó rùn sí wọ̀ sí lọ́fà ti báyìí kí lè rí náà ṣéhù mustapha gbọ́dọ̀ yàrá òun gbọ́dọ̀ yàrá òun jìnà òbítọ̀ yàrá òun jìnà afá àtọkọsọ̀rọ̀ ẹ̀rọ gbà á máa kílẹ̀ rí ọ̀ẹ́kúlẹ̀ rí ọ̀ẹ́kúlẹ̀ rí ní kùránì ẹ́ sọ́rọ̀tọ̀ rahman kí ló wí ara ah, tó wà ní sọ́rọ̀tọ̀ rahman kọ́ ẹ̀ arabul mashriqayn wa arabul maghribayn lọ́wọ́ àwọn sọ́rọ̀tọ̀ rahman ọlọ́run bá ibùyọ ọ̀rùn méjì àti ibùwọ̀ ọ̀rùn méjì tó wà ní sọ́rọ̀tọ̀ rahman náà thank you lẹ́sìn quran ọwọ́ lọ́nà mẹ́ta ògbélé fi sọ fún wa nípa sáyẹ́ǹsì tó wà ní Qur'an ìmọ̀ ìjìnlẹ̀ tó wà ní Qur'an inú sóòtù muzalli ọlọ́ni rabbul mashiriki wal magri rabbul mashiriki wal magri ọlọ́run tó ní ibùyọ oòrùn àti ibùwọ̀ oòrùn ibùyọ oòrùn east ibùwọ̀ oòrùn west kò bẹ́ẹ̀ lọ inú sóòtù rahman tafa mọ́ wa ọlọ́ni rabbul mashirikaini rabbul maghribaini ọlọ́run tó ní ibùwọ̀ oòrùn méjì àti ibùyọ oòrùn méjì gbogbo tí òòrùn ṣe ń wọ́yọ yìí ní ìsìláàrọ̀ ìbùwọ̀ òòrùn ni òòrùn ń wọ fáwọn kan lọ́wọ́ báyìí iyọ sára bí òòrùn yọ sára báyìí nìkan náà àti magrib ni fún àwọn kan ọjọ́ mashrik fáwa nígbà tí máa ń wọ̀ fún wa yẹn yóò máa jẹ mashrik fáwa yóò máa jẹ magrib fáwa ní rabul mashriqaini wa rabul maghribaini àti ibi tí a ti fi ní yọ yìí mashrik ni ni lẹ́yìn náà ibi tí a fà wí rabul mashariki wal magharib ọlọ́pàá tó níbi àwọn bu oòrùn everyday bí tó oòrùn ti yọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni mọ̀nàzílẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni lọ́sàá tá ní short night long day long day short night ó di tó pé bí tí yọ kiri yẹn ọ̀tọ̀ọ̀tọ̀ ni làwọn táàmì ẹ̀ fi máa change làwọn táàmì ẹ̀ fi máa change ó di yẹwà gbogbo eléyìí ó fi yẹwà pé kámọ̀pọ̀ náà ọba mi ló ní Qur'an al-Karim olóṣèlú náà ti sẹ́lẹ̀ ní gbogbo àwọn ọ̀rọ̀ tó yẹ pé ìmọ̀ lásán arójú lásán olùmọ àti pẹ̀lú àwọn ìmọ̀ ìjìnlẹ̀ pẹ̀lú àwọn instrument tó ga iṣẹ́ ti lè mọ kùrọ̀ sí mọ̀tàkà rẹ̀ fún wa nírọ̀rùn ọdúnkọlọ ọlọ́run tó fi wọ́n mọ̀nà Islam náà àwọn ni iná láàzáwà lẹ́lẹ́dọ́lọ́wọ́ bá fi lẹ́hàmí fara àìtù mọ̀ṣàríkà móríbi táwọn òrùn ti yọ zawa bi mẹ́rin jama'a wa dọ́mà ó kó papọ̀ aljama'a lè alọ́lọ́n kó dọ̀dọ̀ bí wa dọ́mà ó wá kó jọ fún wọn rí báyìí وقال فرأيت عيب عيني موارك الوجوم ف... فهي رؤية العينية هنا أن تفجرني ويتمع أن تكون رؤية المنامية أصل في سكاك ويلجورني قول مشاركها ومغاربها وهذا ليس على الله بعزيز إليه كجبك جنة تسر فلو بائر فلو باني لأنه على كل شيء قدير ترونه بابا تلقى ربك كني من قدرته أن يجمل عبده كما يشاء للنبي صلى الله عليه وسلم ما فلبلغ ملك أمته منها قل له رفلوه با لكن كل جو كفها النبي صلى الله عليه وسلم بدي جبال أمه يدري والمراد بالزاوية هنا أن الأرض جمعت إذا سي إبقى أكبر لهم بأنك قالهم كل جوني أو أن الرسول صلى الله عليه وسلم قوي بنظره حتى رأى البعيد أبوه فوي ريها نبي صلى الله عليه وأقرب إلى ظاهر اللفظ تسمجه إنه تهل ورهي أنا أرضى جميع أدنان كيلا نوافنجه لا أن بصره قوى حتى رأى البعيد كيف يبقى وجوده يقول لك وجودين تجنا وقال بعض العلماء أو فهم سبايك المراد قوة البصر النبي صلى الله عليه وسلم ونعني لبرا إلينا وجيشه صلى الله عليه وسلم أي أن الله أعطاه قوة البصر حتى أبصر مشارك الأرض ومغاربها لو فنيرنا تنتمي أكبرا حتى أبشر مشارك والأرض ومقاتو يربتي وهنتي أمو هنتينيو أتلتاهم بيتو قطعوا أمو بيتو هنتينيو أتاهم بيتو هنتينيو ولكن أقرب على الأول أما لا أقول أن يلا أقول كل كلجو ونحن نشاهد الإنسان فيها مشارك الأرض ومقاربها أولا نريد نسي إيه، إذا أردنا تقريب هذا الأمر تبا في نجد أن سورة القرة الأرضية الآن مجموع لشائد الإنسان في مشارك الأرض ومقاربها في بلون سبيك لياي قوة رامو سبيك بور يو ماري بتونو تيو بتونو تيو بتونو من السورة هيك يشاهد الإنسان فيها مشارك أرضه ومغاربها فالله على كل شيء قدير بين ولو بأني أبغى لبوبون فهو قادر على أن يجمع له صلى الله عليه وسلم أرض حتى تكون صغيرة تدركه من مشاركها إلى مغاربها ولو بأني أكبر لا تكون جوز كير إلى يمني وبأني أجل kọ́lẹ̀ lè bá rí ibi tó rùn àwọn òrùn tí ń yọ àti àwọn tó ń tún wọ̀. ètè ráàlù ọjọ́wàbì ọ̀rọ̀ yìí dá tó bá kọlu àwọn pẹ̀lú àlàyé rẹ̀ fẹ̀ǹkìlà ààlà ìlà hamala alàlùwàkẹ́ eléyìí tàbá gbé lórí tí ṣẹlẹ̀ ńkọ́ lẹ́sẹ̀ ṣe àìdọ́ pé tí ṣẹlẹ̀ tààlùmọ́ rí gbogbo gbani كيد المواقع اللي جيت عجبي لأنه لو أثرت أرضا لعيث يدرك البصر النبي صلى الله عليه وسلم المدرك فأين يذهب الناس والبحار والجبال والصحاري صحاري تاكبوا أدواني جن إمبوني ولهم بأوان أورسي أوان مدرك أين ذهب الناس بالعون يسوع عم بيبوا واحد أتي أوان وجون لنلا أوان كن لنلا أوان صحارة الجواب إذا أنت عفو من به لأن هذا من أمور غيبية التي لا يجوز أن تورد عليها كيف ولما أما الأمر ذق من سيقوية قوية عتاول لا يجوز قد قوية أن يتورد عليها كيف ولما تباوني أبي كلفة ونيد قبل سبعين أولو بل نقول إن الله على كل شيء قدير wípé ọlọ́wọ́ bá lórí gbogbo nǹkan قوة الله سبحانه أعظم من قوتنا وأعظم ممن نحيط بها أكبر الله سبحانه وتعالى أجن دو أكبر ولعاب أخبر النبي صلى الله عليه وسلم أن الشيطان يجري في من بين بني آدم مجرى الدم لفع تيا النبي صلى الله عليه وسلم ṣètọ́nù ìmá lọ́lọ́rọ̀ lára ọmọ anábí adama ní gbogbo ibi tó jàǹde fàràyè jùlọ àná kó lọ kẹfà yẹ jẹrì mú jẹrì dàm bóra sọ pé gbogbo ní gbà lára ẹbí táwọn ẹ̀jẹ̀ ń gbà wallahu a'lamu bi dhalik ọlọ́ọ̀bà ló ní mọ̀ pẹ̀lẹ́ وهذه مسائل أما مسألة التي لا ندرك يجب تسليم محد لها أما الأمر ذلك في سكيو يواتان انتو يبانك التسليم كبه فلوبة قبل يوم فافو ولهذا نقول في باب الأسماء والصفات إذا ما في سن باب وعمل قلوبة تمسك قلوبة تجري على ظاهرها مع تنزيه عن التك... عن التكريف والتمثيل أقول آه، بوتي هنفرز بوتي رينو أما بولو سري أبي بولو جو قصي وهذا ما اتفق عليه أهل السنة والجماعة إلينا كما أهل السنة والجماعة فرماه ó di yíwa ọlọ́mọta fọ́rọ̀ yíwa àgbà tí èdè pẹ̀lú àwọn ahmadiyya tí a ń sọ nípa ìpàdà wà dábí isa alayhi salatu tí wọ́n gbé àmìrù wọn wá àmìrù wọn yẹ ọmọ pakistani kátó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn ní makaru road yẹn tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn wọ́n á sọ pé kí n dákun national amiru àwọn ni àbí world amiru àwọn ni àwọn ò ní fẹ́ kí n gba gbóhùn sókè sí i ní àti ìwádìí gbóhùn sókè sí mi ní gbóhùn sókè sí i àwọn tó gbóhùn sókè sí mi máa gbóhùn sókè sí i wọ́n jẹ́ ìdájọ́ àgbóyìn yẹn àwọn sọ pé anabi isa aleyhi salatu wa salam kò ní padà wá pé adábì isa tí wọ́n wí yẹn òun náà ni ahmed gulam tó wà yẹn ara ahmed gulam sí náà ló yọrọ ọba lẹ́yìn náà àdìsí fi apá níbi sọ sàkàlẹ̀ wá ni ọwọ́ ní bóòlù ẹni tó ti kú sí padà àmúná eléyìí adábì isa àwọn kókó ọ̀sẹ̀ kókó àwọn fásitì ọ̀pá rẹ̀ gbà àmọ́ ẹ̀kọ́ lọ́wọ́ bóòlù ẹni tó ti kú sí padà àmúná ìgbà àìmáyé yọ́nà fi hàn ọ̀sẹ̀ èrò inú Quran bó ṣe rìnrìn àjò tó dé Jerusalem tó rí ìlú èso ti kàjá rẹ̀ ti kalẹ̀ tó ní bóòlù lọ́sí rẹ̀ yé ìlú ìpadà ńgbà tó ti di ahoro fa amata Allah omi ẹ̀ka am ọlọ́wọ́ gba ẹ̀mí rẹ̀ for one hundred years ọlọ́wọ́ tó wá jì ọlọ́wọ́ abẹ́rẹ́ pé ìwọ òde rúgbà olóòdé bẹ̀rẹ̀ ó láyé àdáná ẹ̀yìn ó ti lo hundred years ọlọ́wọ́ ni wá wo kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ kò kò tóògùn nígbà tí ó wù kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ wí tó so má kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ ti jẹ́ra egun ẹ̀ ti rà ó ti di ẹ̀pẹ́ ẹ wọ ba ọba subhanahu wa ta'ala ọlọ́run wa preserve oúnjẹ yẹn five hundred years oúnjẹ rẹ̀ tó dé wà sómi ẹ̀ lójú agbọ́ kò sí changes mẹ́ bó ti wà lọ́lọ́ yẹn tẹ̀gbọ́n náà ló ti wà ọlọ́run wa ni wọ́n á wò bá ti gbé kẹ́tẹ́kẹ́tẹ́ dìde ọlọ́run wa sọ àwọn egun kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn tó di ẹ̀pẹ́ yẹn ọlọ́wọ́n sọ bí fẹ́ẹ̀sì hùn lójú ọ̀dẹ́rù náà ni ẹran tí ń bò táwọn kan yọ kùránù bíbẹ̀ bí kẹ́kẹ́ ti padà dóni wọ́n ní sábà máa tẹ̀bẹ́yẹ̀ náà lọ́hù nígbà tí ọ̀dẹ́rù wá rí báyìí qala a'lamu anna Allah ala kulli shay'in qadir ó ní á mọ̀ gbà pọ́nà lágbára lórí mọ̀ ká mẹ́rin wá ní áyà yìí òun ò bìlíìbẹ̀ jùmọ́ àwọn wọn ah subhanallah wọ́n ní subhanallah ní ọ̀rọ̀ káwí fún ìtọ́ wọ́n ní ah kí máa yìí gbọ́gbù mọ́ ẹ̀ padà kó nu wọn tápà ní ẹ̀ padà kó nu wọn ní wọ́n fẹ́ gbà mí mo ní agbára ọlọ́run ọba ju nǹkan àlè comprehend lọ mo ní for example tó bá rò pé róhùn ya ni pé imagination lásán ni anabi suleiman alayhi salatu wa salam nígbà tó wà pẹ̀lú àwọn èèyàn rẹ̀ ní jerusalem tó wá ní kálí bọ́ọ̀mù gbé àga bilikisu wa kó tó dé bilikisu ti gbéra láti sèbà abu alama odori rahimahullah ó láti jerusalem ti sèbà one thousand five hundred kilos ni so aláàtọ̀ àbọ̀ yóò jẹ́ three thousand ah, kilos àbí bẹ́ẹ̀ kọ́ mi ó wá ní kálí bọ́ọ̀mù gbé àga rẹ̀ wa kó tó dé ọlọ́run ní ìfúrútìmínà jean àgbàlagbà jẹ̀mú kan wà ń jòkó ó wá ní káwọn tó parí títí ní àwọn ìjókòó àwọn yìí wọ́n gbàgà ẹ̀ ìjókòó wọn jẹ́ ní three hours ni máa bẹ̀rẹ̀ ní nine o'clock wọ́n kó ní twelve o'clock so three hours ni so láàrin three hours ọ̀fẹ́ ní three thousand eh, kilos ọ̀fẹ́ ara o ó ti tẹ́jú kó tó sẹ́ ojú kó tó sẹ́ wọ́n sì lága ẹ̀ nígbà pé ọwọ́ ọgbà kó tó tẹ́bílì rẹ̀ ó lága náà ó ti tẹ́jú àbí ẹ̀kọ́ ni ó kàn rẹ̀ bá àga rẹ̀ lórí lẹ́yìn nǹkọ́ ṣe imagination ni mo sì dákẹ́ mi abára ọlọ́wọ́ bá mi subhanahu wa ta'ala ó ju ìwọláyò ètò nàbì ṣe ìmì yìí illa bima sha'a àlè ó ju bẹ́ẹ̀ lọ ó ju àlè comprehend ó ju bẹ́ẹ̀ lọ ọwọ́jọ́ mi mà wá lánàá تعرف يعني المواقف المغانية أدير الله يقول لا نحيد أهل أهل من طلوع بتا سبحانه وتعالى وعاذي مسائل التي لا تدركه لا ندركها يجب التسليم بمحدة معلي ولعاذا نقول في باب أسماء وصفات تجري على ظاهرها ما تنزيه لك جميع مالوبة عمى ملوك دنبالني انا مما روى بقول بيتفل عن التكييف كافة فلانسة باوني او التنزيل ما في جو هذا ما تفق عليها عليه اهل السنة والجماعة اليه انتوى اهل السنة والجماعة في يرماء وقول رب العلم بيادي صلى الله على نبيه الكريم وعلى آله وعصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته